ìbò 2023 èyí làwọn ohun tí yóò ṣẹlẹ̀ tẹ́ ò bá sún ìdìbò yìí síwájú primate Ayọ̀délé ló sọ bẹ́ẹ̀. pásítọ̀ àgbà ìjọ inri evangelical spiritual church primate Elijah Ayọ̀délé ti ṣèkìlọ̀ fájọ elétò ìdìbò ilé wa INEC láti má ṣe dáwọ́lé ètò ìdìbò ọdún 2023 gẹ́gẹ́ bí wọ́n ṣe là á kalẹ̀ nínú àtẹ̀jáde kan tí olùrànlọ́wọ́ ẹ̀ lórí ètò ìròyìn ọ̀ṣọ́ olúwatósìn fi léde primate ayọ̀délé ní tí wọ́n bá fagídí ṣe ètò ìdìbò yìí lọ́jọ́ tí wọ́n kéde ẹ̀ ó ní ètò ìdìbò náà kò ní í wáyé láwọn apá ibì kan torí àwọn èèyàn kan máa bà á jẹ́ èyí ó sì ṣokùnfà rògbòdìyàn ńlá ó fi kún un pé tí àjọ INEC ò bá sún ètò ìdìbò gbogbogbò síwájú kò ní í wáyé láwọn apá ibì kan eléyìí yóò sì ṣokùnfà káwọn ètò ìdìbò apá ibì kan má níyànjú àwọn èèyàn kan ni wọn yóò dàbàrú ètò ìdìbò náà láwọn apá ibẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí bákan náà ni olùṣọ́ àgùntàn yìí fi kún un pé ọ̀nà kan ṣoṣo tí wọ́n fi lè wá ojútùú sí ìṣòro nàìjíríà ni láti ṣe àtúntò àwọn nǹkan kan dípò ètò ìdìbò tí wọ́n ń palẹ̀mọ́ fún ó ní tí wọn ò bá ṣe àtúntò àti àtúnṣe tó yẹ láìpẹ́ yìí orílẹ̀-èdè yìí yóò dojúrú pátápátá àti pé táwọn ìjọba bá kọ̀ láti ṣàtúnṣe tó yẹ nílẹ̀ yìí ní kíákíá àwọn èèyàn máa ṣe ìfẹ̀hónúhàn tó lágbára ilẹ̀ nàìjíríà ò lè ní tẹ̀síwájú láì jẹ́ pé ìjọba ṣe àtúnṣe gbogbo tó yẹ ohun tí olúwa sọ pé ó jẹ́ ọ̀nà àbáyọ síṣòro nàìjíríà nìyẹn kì í ṣe ètò ìdìbò tí wọn ò bá ṣe é ní kíákíá báyìí orílẹ̀-èdè yìí lè dàwó ohun tá ò sì lérò rẹ̀ yóò ṣẹlẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ lórí wàhálà tuntun táwọn ọmọ nàìjíríà tó fẹ́ tọrùn wọn bọ̀ ayọ̀délé ní kò séyìíkéyìí nínú àwọn olùdíje dupò ààrẹ tí yóò yanjú ìṣòro orílẹ̀-èdè yìí nítorí irọ́ ni gbogbo ìpolongo ìbò tí wọ́n ń ṣe kiri ó fi kún un pé lójúnà àti mú nàìjíríà wà níṣọ̀kan àfi kí wọ́n ṣàtúnṣe gbogbo tó yẹ. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online